أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن كنتم في ريب من البعث فإن فإنا فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت وأنبتت من كل زوج بهيج أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إنني رمضان نلوغو يومين ibi ni ọdọ 1435 yàtí déédé gba gregorian calendar ìmìnì 24 july 2014 kọ̀rọ̀tọ́ àkàtì agbó mẹ́la tẹ́kọ̀ yẹn bọ̀ iye wọn jẹ́ ma àdébì tóratú tóratú hajji ayẹ kẹta ayẹ kẹta lẹ́yìn yakọ̀kọ̀lọ́ wa ìhà máa jí wọn ìhà dínà òkòkòló mú àgbókè ajé wọn àyàdí ni ẹjọ́ ẹ̀pọ̀ wọn kìmáṣe àkẹ́nìyàn mà ní ó jà ní ọlùbí yóò kọjọ́ nípa máa kọ́ lògbògbò mà ní ọkọjọ́ ayẹlẹ́yà ti ìṣára mọ́ wa kí yẹ káwọ́ akámọ́wọ́ wa kábíyì mọ̀ádínì jẹ́ kò yí tẹ́ lọ́dọ̀ àwọn ẹgbẹ̀rún kàlá àkànwọ̀ mọ́ ìrẹ́nìyàn ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد ومن الناس يشدقها منع من يجادل في الله يعني كي وعيها دين وجو والله دين وجو يعني يجمع ìwọ̀n àwọn ìdí àwọn jẹ ìyá jẹ bí àwọn ilmìnì tí a kí nùmà tó lọ́la bí ìnìlẹ́ tàbí àyájẹ wọ̀nyí àwọn ìdó yínú tàbí àyájẹ wọ̀nyí yàgbó àjípa a bọ́ ayá ọ̀la kẹ́yìn àjò wọn kí dẹ́ ayá ojú akágbó ìmì yóò jẹ́ wọn yóò بالغير العلم إنا يكا لحبيبي إنه يولا لن ojú ọ̀rọ̀ ẹni wá jẹ ojú kìí tí làálẹ̀ gbanàmẹ́ ojú kìí góòlù lòlú rẹ wá mẹ́nà kìí ní kàràtó kìí akọ̀là rẹ̀ yóò já délò fèlà ya ji wọn ọ̀la dínà ọjọ́ bẹ̀rẹ̀ ẹ̀mì ìnáwó tàbí abẹ́jẹ́ wọn jẹ ìyàwó tí ó jáde ilẹ̀ ìjọ ìṣe ìlẹ̀mẹ́ kaduna ìlẹ̀mẹ́ ìsokoto ìlẹ̀mẹ́ ilẹ̀ gbogbo méje dábàá yánà ọ̀hún ní kódòbọ́à ìyá bíjàn ẹ ìyí ghana ìyí borno gbogbo wọn bọ̀ amma mugun dubi le dabi dati lola ya dini ira aya ehoka hadisa nibi ehoka tura kumalola kowa lola dini roboi imo ki adodun imda daju mara dini bani yo debi tele ẹgbẹ́ ẹgbẹ́ ẹni kí a yé wọn pẹ̀lú ìnáyà kùránì kìíní àdíta akọ̀lá pẹ̀lú wọn ìnéèmà pé kùránì ìnéèmà pé bọ̀ àdízi ìnéèmà mọ̀họ́kẹ́mù ìnéèmà mọ̀tàṣábì ìhàyà ti àdúkọ̀lá ìnéèmà náfẹ́sọ̀ ìnéèmà alìmọ̀tọ́sọ̀ ìtayà kùránì ajá ìnéèmà asbábù asbábù nùzúlù láàyà ìyàmúdì àdízi àyájá inema asbabu wurudu lhadis, taki koto hadith ungalele anyaji wae yoko ngade ngani ngani degree todo me kwede kale kudile me ono me kwede ko ngani degree ile ni oji qur'ani kwa hadithi a a onye solo dini a a ani degree oji wiki banking and finance ẹni ni dìgírí ojú ojú accountant ẹni ni dìgírí ojú ojú medical doctor ẹni ni dìgírí ojú ojú hematological science ẹni kò ń gba ẹ̀rẹ̀ ṣùkúrá ní kí àdìdì ìgbánú ọ̀làkúrá ní kí àdìdì àwọn abáyọ̀ ìyàwó tó yìí abeke ne ka do we ngo go ene ka mun on do ke ngonu madini ka jot on ye teri da rabbit ti ko rabbit yo on ya dai literature arabic literature on ya arabic literature ba ide ko wa to yusulu din ina ba arabic literature eno yo la do ke te ba male ni qur'ani mon ko abdu jogo ka mo kẹ́ni tí ó mọ́ gbéjì kọ́ tẹ́ òṣùlù díìnì máa ń lójú tébùlù akọ̀lá dágàlù ilé ìjọ ẹ̀kẹ́ ọgbọ́n lẹ́sẹ̀ ló ti kù kẹ́kọ̀ọ́ tí ó là máa wọ́n kọ́ tẹ́ adep òun ṣe literature arabic literature ẹnu lọ́wọ́ àtúntẹ̀ tẹ́jọ́ akọ̀lá hadith ní àdìbò gbéjì kọ́ tẹ́ hadith ma kọ̀lá pé kò hadith ẹnu ọ̀làdúgbẹ́ tẹ́ ọmọdú gbogbo ẹnu yọ̀lẹ̀ tẹ́ ma kọ̀lá history ma àbùbá báyìí history ẹnu rọ́ì mọ̀mọ́ jánàmí arab ọdọ́ bèlé mẹ́rẹ̀ jìnlẹ̀ gúdù ìbẹ̀tùmàmí yé kiri ìbẹ̀tùmàmí yé ọ̀là yọ tàbálẹ̀ eré yé that is it's grammatical analysis in arabic O mo, okoye edom mbeki gusulu dini maniki bo boone bilen history mi arab maniki wada go kego ko bilen ba ko do do ngama bilen bata bodinda mdu go ngi anga dini cha kwa dini yeba mbeki kosa usulu dini mbeki kosa hadith okay maramu àbẹ́ẹ̀kì ààyè wọn ẹgbẹ́ẹgbẹ́ ìmọ́nà orítàrí dúró ma gbá ti kọ̀ ló yàwó mákàrí kú mọ́ rí àjẹ́jùkú nínú orítàrí kìkẹ́ kọ̀ lálẹ́ kú ma máa ní kí ẹ̀hùn àgbáyọ̀ tágàdá lẹ́kọ̀ọ́ tágàdá ilẹ̀ máa ní kí kùránì sí àdéṣeun máa ní kí o púrófù yọnú kìsí yọ fíkì òkùnmá dìdọ́kítọ̀ òun lọ́mọ kó yọ tágàdá lẹ́ni kí délẹ̀ tó yọ àdéṣeun àdáyé sede hujja ma references ma ma mu ko wa pa ko references lɛ ɔna ko na le di adɛ ɔna du akɛ yɛrɛ dago duk mɔmɔ na ko ba yɛn kuma le mi da kɔ ko quran bi hadith ɔna kami orientalist ama alma alimustashrikun. أمي معتزلة أمي خوارجة أمي مرجئة أبو جبرية أبي شيعة أولا أكيد ما أبو يغماني أدين سايالي كنك ngoridi kimala minike mkodo yo takada eya kyanko bai honi tunna umame oni obo jabariya ki gogote engoma oni ugo jamii akimane gomanona bujibaya euma ona yami arafido ma kama rafido odu kabusi sunna nda bushi aidomu odu e shia ebishi abishi ayo odu ginyoma jalisi arafido understand abojema mane kidumatene la oya ẹ patikula ye kẹnyẹ kọlu yi ọ tọpiki lẹ ẹyin ìdájọ ẹbí ṣí òyìn ọmọ ọmọdé ní mu ìgbóni tẹ̀lé ilé gbọdọ̀ àdìgbò tó dàbà ilé mu yíyó já ẹ adó òdágbé bíẹ náà ní sẹ́ẹ̀sẹ̀ bò ni, dúgìdé àbílẹ̀ ìmọ̀nà òdágbé bíẹ náà bá máa ya dó ìgbóni tẹ̀lé ọjọ́ kẹ̀kẹ́ lẹ́lẹ́yìn rẹ̀ dẹ̀rí kàdó kẹ̀dágùkẹ̀ adágùkẹ̀ yọ ẹ̀mọ̀ deriti ele omodo amone yi etuwele omodo amorika yi metuwele omi theory theory kamone ina kotu kotu kotu sama nenu idabo mala ọta ma ko kama se superior tene dule ami theory le ma ne ke kotu ma mo ne pa ko omo tu edu kedu ta mo ne yi ele la me ga da go ba wi ise ne ko da mo ta ye ya ne ma ne ni koma ibn taymiya da rika duka da duniya dini sai ko man yan de ko taka da bo gui gbadola abale jo ji bo bo ji du ma ni ma ni ke toru taka suna sunna bu eh, e sunna le defend mama ni ke ho kwani di wa kuwa da alhamdulillah arẹ̀tẹ̀ ẹ̀dẹ́ kákẹ́mdé máa lè ló yá ya pé àdíṣe kẹ́lẹ́dẹ́ kọ́lá màmá ní kí tẹ́rẹ̀ sí àbẹ́rù sí àmì níbẹ̀ ìmádábalẹ̀ jẹ́ǹkẹ́ yá yí wọn kẹ́mí mú mi tàbí ẹ̀kọ́ ló yí wọn ayẹyẹ akẹ́kọ̀ọ́ ló yí wọn dítẹ̀lì pé àdíṣe dítẹ̀lì mú níbà kẹ́mí yá yí wọn kókò ló mú mú ló ẹ̀ẹ́dẹ̀kẹ́ yìí mẹ́rin yóò jáde lọ pẹ̀lú ayẹyẹ rẹ̀ ẹ̀ẹ́lì ويتبع كل شيطان مريض magana kuna kocha dini ne daga ne eh. kike su baje ne wayattabi'u ani yayi wa ya e dinu kokolo mumulo oyi bane le tabale oyi yawo le tabale oyi totaka dini wili wonu ko sebi oyi afo onye sudan ka nyati kulo arabic school ama na enwe arabic eh, jamia yenwu muda nyagba arabic literature o enwe nyagba arub nyagba enwe nyagba mastiko ole nyagba mbe ju umani ke wada ndu jereje hadini mba ke ba manya bi boko ko veki mo ka ni ko lo yu tate atun la dini shiriki qur'an alhamdulillah nafar allah lana wa lakum qur'an ke hadithi wona ko che ungen ko boy dabal ko kale gudu ay aya duke nya mo e udago aya lema aya timun kamwiti o mutashabih aya tinase komniti abakem abaki mansukh asbab nuzul al aya e umo isajatene kenya kola kene duki waki diba buwe ene duki waki kera womane ìtẹ kíkẹ́ rẹ̀ ìtẹ kíkẹ́ rẹ̀ gbogbo àti kíkẹ́ rẹ̀ wọ́n mú dẹ̀tọ̀ lẹ́yìn òun fi ti ánẹ̀tì ní àdíṣe àtúbàbò wúrúdù àdíṣe ẹwà mẹ́mú ìmọ̀ ìlú ó ẹ̀ẹ̀tẹ̀ mọ́ múdà yíbe ẹnẹ̀kì ní ọ̀gẹ̀ sábà yíà ló kárí yíà alọ́rọ̀ ìjàrù yíà lọ́rọ̀ ìdíjíkọ́ ànàmù yóò bá wọn ẹgbẹ́ máa bá wọn ẹgbẹ́ àmì múdà yíbe dé náà máa lẹ̀wọ̀ ẹ̀ẹ̀dẹ̀ ọ̀rẹ́ ẹ̀ẹ̀dẹ̀ Mereka menifan bahan itu kita tolak tahu lẹ́yìn tí mo rọrùn jẹ́ ẹ̀rọ mẹ́rin ìmọ̀ ẹgẹ́dọ̀ mi ẹnu gẹ́dọ̀ náà mẹ́rin kìí pẹ̀fọ́ náà mà dẹ́ òmìnlẹ́gẹ̀ kùránì lẹ́mọ́kọ́ tí àmì rìwáyà mẹ́kìrá wọ́rṣ haf and hafin kọlún ẹ́ ṣìrìbá abọ́gílẹ̀ wọ́n tẹ̀ mọ́gẹ̀ torí ìnàmáyẹ bọ̀gì àwá àtàkẹ́dẹ̀kẹ́ síde kíkìrá àyẹ̀múnẹ́ka ẹ̀yà dùwà iṣẹ́ wọ́rọ̀ sí ní àti àtúnilẹ̀ sí ní ẹ̀yà mẹ́rẹ̀ dùwà ìwúdò díwọ̀n láyé tẹ́ẹ̀tẹ́ ìdúlé ìyàmẹ́ ọgẹ́lẹ̀ kọ́ṣẹ́ dọ́la ìyàmẹ́ tẹ̀fẹ́rẹ̀ yọ ìlú bí i ṣaká àmì kìrá ọgẹ́lẹ̀ bìrọ̀ lè dùn dábì tẹ̀fẹ́rẹ̀ múlẹ̀ jẹrẹrẹ ní sọ́bàrẹ̀ tẹ̀fẹ́rẹ̀ àlóti tẹ̀fẹ́rẹ̀ àbínà kúrúpàbí mbẹ́lẹ̀ ọ̀nùgbọ̀n máa kíra ẹ̀ sẹ́ńkọ́ nígbà màmẹ́ lẹ́lẹ́kẹ̀ẹ́ kọ́ wa kẹ́nìkẹ́ tó dìpẹ́ǹd ọ̀rọ̀ yọkọ̀ là níbi tó kẹ́yìn àdọ́dọ̀ rà ẹni dúkìá yín ayò ẹ̀wọ̀n yín ilé tẹ́ òfó kàyà kàtó yíwò yín àkọ́kọ́ ló yíwò kàkí omi nà nàásì mẹ́yìn òjá ẹ̀dẹ́ lọ fi lẹ́ẹ̀rí ẹ̀ àmúnà ẹnu bí kí a jẹ wọn ẹ̀ àdí ní ọjọ́ òpòpòló òmùmùló máa jẹ wọn ìkókó ìkókó bẹ̀rọ̀ ìrìn tí a kó mọ̀ dúdọ́mọ́n ẹn màtánú yíwáyé wọn yìí tódùmọ̀ gbéléwú ẹn màtánú yíwáyé wọn tódùmọ̀ gbé arabic ẹn màtánú yíwáyé wọn tódùmọ̀ a máa yà ó ṣe ilẹ̀ ilẹ̀ wọ̀nyẹ́ tẹ̀bí ó yà túnkì ń dọ̀lọ̀ ọjọ́ ayé wọn kó kọ́là níbi àbáyọ yìí ẹnì àlebọ àbáyọ yìí gbẹnẹgẹ àlebọ ìwọ̀nyọ́ àkàwọn adẹ ajitẹ́gẹ̀ ìbìrí ma fún ẹdọ́mọ ajitẹ́gẹ̀ ìbìrí ni ọmọ ọwẹ́ ìbìrí ma fún ẹtọ́mọ ọwẹ́ ìbìrí ni wọ́yẹ́ tẹ̀bí rú yàtàlẹ̀wọ́ kó làṣẹ tọ́ ní ìbìrí ọ̀la dúró mẹ̀rídín èkìtì yóò yẹ àtúnjẹ́ gbìtì ìbìrí èkìtì kọ́wọ́r gẹ́mi mẹ́gẹ̀bìrí mamuto dúró màkà ẹ̀kọ́ mùrùdẹ́tù ṣẹ̀tọ́n mùrùdẹ́tù ṣẹ̀tọ́n ìrírí ìjọba pátápátá àti yẹ́gbẹ́tì tó yẹ́gbẹ́tì mọ̀ lópin àríyẹ́nà ìrírí èdè tí ó lu yẹ́gbẹ́tì yá mọ̀ ọgbà pátápátá ọgẹ́lẹ̀ nínú ọgẹ́lẹ̀ yá àti àlẹ́gbọ́n ẹ̀rí gbé lẹ́yọ oyó pẹ̀kùmàtì bọ́kọ̀ ẹ̀lẹ̀ mahamadu fi yọ ilé wọ̀ mẹ́ àmọ́ àkápà wáyé lọ bí ẹ̀yàn wáyé lọ bí bẹ̀rẹ̀ ẹ̀yà bìnà wáyé lọ bí ẹ̀yà náà ti lè fi ẹ̀lẹ́ olùgbé òkùnkùn wáyé ẹ̀yà náà ti lè fi

gbogbo wa yìí lóbi gbò méjì ní kùránì wò gàtà yẹnu náà pẹ ọ̀tà ọ̀pẹ yìí dúdú ìyìn wọ́n ṣe lọ́wọ́ àwọn òyìnbó gbòǹgbọ́gbọ́ wa yọ mọ́ mọ́tò wá òun ní dé dáyó ó bá gidi gidi ó wà máa káàrí ọjọ́ náà àgbà àti lọ́wọ́

ata tubẹbẹ tubẹbẹ tubẹbẹ tubẹbẹ ali kí wọn ta ta ta tó owó ẹrí ẹdẹ náà òun gbogbo wọn yọ mọ ata máa ń ṣe ṣiṣẹ mọ nìyí ìwọ gbọ wá sí ẹgbẹ ìgbì yé kó àyè ẹsẹ rẹ yìí. a ní òun wá kọlọ máa lè wú pàpàpàpàpàpà ní ìdè lólùbẹ̀ẹ́ lẹ́jẹ̀ àwọn tó háyé èyí ìṣẹ̀ tẹ̀wọ́n jọ ẹ̀yọ̀ náà yìí bà bà ní àká yìí gbogbo pé ọdọ́ bẹ́ẹ̀ wú ẹ̀ lókì tẹ́ta owó kọ̀ wá yìí náà yọ lókì gbó ọjà bùlúkọ̀ ọ̀gàníyàn kàkíyàn ní ọ̀gàníyàn ní àtàbà gbọ́n máa ma ní má lọ yí ẹ̀kẹ́ ẹ̀dọ́mọ́ náà máa wá yí ẹ̀ ní nàná wẹ́ má lẹ̀ yọ má lẹ̀ wẹ́ kọ́ lé ẹ̀ e, mbó ìrùn àlejò ẹ̀dá

tako wájọ kọ̀kọ̀ lẹ́kà máa yẹ ti ní ìyẹ́ngá àbẹ́ẹ̀kì tí bẹ́ẹ̀ bí ẹni ọmọ bá máa jẹ náà ló ń máa jí wọn bá máa ṣíwájú ẹgbẹ̀ tí a ẹni nà máa lè ni ní máa jí wọn kúkú kúkú lẹ̀ máa tẹ̀lé bọ́ ìbílí dókì ti bílí mẹ́rí ìdì ti

àtẹ́bí àmì ìgbà àgbàmù àtẹ́bí àdòmúná dúrí ìgbèrègbè ẹgbà tó kọ́ lọ́rùn àtẹ́bí àdòmú tó ń gbogbo ẹ̀ sáà mọ̀rọ̀ wa tákà gbogbo kàdó mọ̀ máa dùgbọ́ gẹ́lẹ́ ti yìí ẹni tó kí á dùgbọ́ gẹ́lẹ́ ti yìí máa dàbí má lẹ̀ ní kí á kọ̀kọ̀ pàǹkì kọ́ àlàmú ní ṣọ́jọ́ dùn máa dùgbọ́ gẹ́lẹ́ dà bá ẹni òbí là ń lè bọ̀ yẹ̀rọ̀ tẹ́bí كل شيطان مريد ويجد جميع ناتي كوتيشن قال بيوقع عمر بن عبد العزيز يعني الرجال أربع يعني أمونا ما دو يوم ما جي دين اللي يقول وتمل وتمل ومال ومال ومال ما تي ما بو بمال كمان يعني الرجل يدري ويدري أنه يدري فهذا عالم فاسألوه number one ورجل يدري ولا يدري أنه يدري ولا يدري أنه يدري وهذا غافل فنبهوه تكيجي لهم أكتا ورجل لا يدري ويدري أنه لا يدري وهذا جاهل فعلموه ekele warajulu la yadari wala yadari annahu la yadari fa hadha mukabirun farfahu wa fi riwayatin wa hadha mukabirun famkutur ukojinga aligala kakale buda alikoka tibitwa to mimi aligala ode yana muna tusemele

ọjọ́ jẹ̀dùn màmú òun jẹ̀bò yí ma màlẹ́ ìyàjẹ̀ wọ́yán láwọn ẹ̀mà tó yẹ́ nílẹ̀ mẹ́ni fàhánzà ẹ̀rẹ́lìmùn ẹni èsì máa lè mi yíó mẹ̀mẹ̀lẹ̀ ìdẹ̀ fàtàlúhù mẹ́ni nínà dínì mẹ̀mẹ̀yà tẹ́lẹ̀ òṣèmẹ́lẹ̀ yìí òṣèyí yadari wallahi dari annahu yadari utayake jitana ginema ojo mu madu imna magunga numa maro bolo wonu ga okele bedda moyi atago ko bala ko bolo onga do wonu bele onga jibili ni onga da beta ba ba ko ko mulo ko gbada ko ba

abudu kìjòkó gbọ́ kọ́pẹ́ ilẹ̀ yìí àbẹ̀ká abudu kìjòkó ilẹ̀ yíyáwó òde abudu kìjòkó nọkọ́ ya kọ́ làtàkùnbé òwe kí gbọ́ ìmọ̀lọ́njẹ́rẹ́ kí mídùmá yá dín ní bá tí àkóhun ẹ̀kọ́ sẹ́yìn ní ya ka òdúgbà kan yà tó yìí tódó àwọn máa jẹ́ kọmọ kàtó ní jẹ́ yàwó nàdí làálẹ̀ gbanẹ̀ mẹ́ ìdọ̀gẹ́lẹ̀ yà ní ìmàkéjì làálẹ̀ gbanẹ̀ pé jẹ́ yàwó pọ́kọ́pù náà pọ́wọ́ làwọn àtàkẹ́ wà á ní dínú mi ọ̀hún ní ilẹ̀ tó yóò yí ọ̀nà yìí kẹrà tó kì já yẹ kúránì mọ́ àbújá náà nàìjíríà ṣẹ̀ṣọ̀tákàdá búdú ẹ̀rùn tó mìí gbogbo àwọn àlàdínì bá mẹ́ta ètò yóò kéte ní èdú kàmẹ́kàmẹ́ mọ́kùnmẹ́ kàmẹ́ mọ́ ayé àjùmẹ́ wọn tó dẹ̀wọ̀n ìmúrọ́ra ìmúrọ́ra kàkún ẹ̀kọ́ ṣe ọmọ ayé àdínì ó wà mẹ́wọ̀n ẹ̀mdà mọ́ kàtó bọ́ fẹ́lẹ́ bá mẹ́wọ̀n mẹ́ yóò bọ̀ májà mẹ́ta máa nà má ẹ̀rù ìmáṣàdínì ní mẹ́múdó dàdínì o ma ẹ̀mọ́dún kọ̀kọ̀ náà kọ̀kọ́ bí ẹ̀mọ́ ẹ̀yẹ ọmọ kọ̀kọ́ bí ẹ̀mọ́ òwúrùn oyé ìyáná ọ̀rẹ́lẹ̀ ọmọ dúkù kẹ̀kẹ́lẹ́kẹ̀ dúkù bọ́gẹ́lẹ̀ yí 1000 jẹ́mbàtà yorùbá èdè gbèsè bọ́ọ̀lù yá dún yíyá ní kẹ́gbẹ̀ 1 mílíọ̀nù bá òun mẹ́rin tẹ́ẹ̀dà dí ní kẹjú ká dúkù nẹ̀ ń gbẹ̀lẹ̀ ayi ma ko ŋa noma ni ato lɔ la di ni wo kɛ noma yɛ ka ya dɔ ko yu ma lɛ ŋɛ ti lɛ wɔ o lɔ o yɛ ka dɔ taki mɔ lɛ ba mu kɔrɔ ɔyɛ bɛ lɛ ŋɛ noma mu do a ba yɔ yi ya a a a bɛ kɛ noma yɛ tete ka ma sɔgɔ yɛ ma ma mɔ ya ya lɛ lɛ lɛ ɛ kɔsi ya a ba yɔ yi àti kàkíkà kẹlẹ́kẹ̀ dúdú àdínà ọjọ́ kejì dúpò ní ojú 1000 àmà ìmájìrí mẹjọ ọ̀tàjá pépété mẹ́gbọ́lá yíyàn mẹjẹ́ kí fọ́wọ́ náà ní mẹ́mẹ́dà àdínì kejì dúpò náà ọ̀láyé yá ya mẹ́kàlá náà mẹ́kẹ̀ẹ́ sọ iṣẹ́ àlẹ́wò sọ Fábíbí ní ìlà ẹ̀kọ́ iṣẹ́ àlàmù múlẹ̀ ọwọ́ ọ̀tẹ́ rí máa dẹ́kún èmi ní yìí, ó tó múlẹ̀ máa dàbí ayá dẹ́ ẹjọ́ ẹmúdẹ̀ ò, èmi ni máa lẹ̀. Mẹ́kọ́ yí pápọ̀ mọ̀ mú dábà tó wọ́n ẹ̀kọ́ ẹ̀kọ́ tòdí iṣẹ́ àláwò rẹ̀ ti sọwọ́wọ́ máa ṣe àláwò sọwọ́wọ́ lẹ́hàúlẹ̀wọ̀lẹ́kùwọ́ta sọwọ́wọ́ ẹnà kọlà bá lọ ṣe gẹ́ àtọ̀fọ́lọ́wọ́ ẹjú àmọ́nẹ̀ ẹmọ́lẹ́dùn àmọ́nẹ̀ káàdọ́ tọ́kẹ́lẹ́ náà mi máa lẹ̀dẹ́ yọ ní ní ẹgbì tí kàfí jẹ́ ẹ̀rẹ̀ gbà bọ́ mi máa lẹ̀nà ẹ̀dọ́mọ̀ bókà bọ́ mi máa lẹ̀nà ẹ̀dọ́mọ̀ ẹ̀ka pàpẹ́ ní bàbí ẹ̀yún dánú iná àbúmọ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀dọ́mọ̀ ẹ̀yọ́ yọ la yadari wa yadari annahu la ene ki manu mani ya ni abudu ki so saka de ni hun abudu ki yo hun abudu ka ni di abudu ki e wo di hun ki tun akola ma gbo ola ya di ni ya o nga to yi ni obo ataka me da manu lo gbe eno la ma me se ko wi ke me me me ni wa jahilun ni mamoni

وجاك لدى رجل لا يدري ولا يدري أنه لا يدري يعني كده كم ورغة منهم شيء إمهم إيا ما كون إمهم إيا موني با أمهم إنا بدوك سورنا كون إمهم àtàbáyádá ya tó kàfẹ́jọpọ̀ ayá àtàdé jàmẹ́rán ànàkà tó tèbè líle ya àmẹ́rán ànàkà tó tèbè líle abámẹ́ ayá ẹ̀ rẹ̀ tọ́ àmà ẹ̀mdà mọ̀kàtọ́ àmàmà ya ni eye màmdà ẹ̀lẹ̀rẹ̀ gbani àmúṣẹ̀rú lélẹ́lẹ́lẹ́lẹ́ àmì ní àmàpá ya ọ̀pẹ̀rún ya òye kama dubu gbé kama wọ́n ní kama náà bá tọ́nà rẹ̀ máa yẹ kí odò máa lẹ̀ ká dọ́ èmi yẹn wọ ẹ̀ kàtí tẹ́ pa abúdú kàtí tẹ́ kàtí ẹ̀ kàtí tẹ́ pa àbí tọ́ka tó pa olùdarí múlù ẹ̀yìn àgbà ọ̀hún kàtí tọ́ka tó múlù yẹ ó yẹ ìdú dọ́mọ́nù ìlòrí táyì tẹ̀yìn àti ọgbà ọ̀hún ìnà ẹ̀ ó kéde kìyàn tẹ̀mí mọ́lẹ̀ lẹ́kì ọ̀kà fi ṣe báyìí àbíkojú wẹ̀ àábí àti lọ́rẹ̀ ha pẹ̀lúmọ́rí àti kọ́dẹ̀ ha àbíkojú ìmọ̀ kí a kàrí ó nẹ́ mọ́ ní àjẹ́kàkó mẹ́mọ́ ní òun adùn àlè málẹ̀mí àmì málẹ̀mí kẹni ọgbì málẹ̀mí ọgbì kẹdẹ ìbílí ẹjọ́ ọmọ ọdún

बच्चे देरी का नाम है जी ये ना मासी हम माय है मैं तो माय है देरी का नाम है ana nɔnɔ nana ŋɔ ɛkutɛ wo kete tolololololololo alumajiri se wo kamikamu dɛ yíyá ní ọjọ́ ìtọ́nà nílẹ̀ àdọ́wálò jẹ́ máa rí ọ̀kà mẹ́ra ti nù ní dúkì ní tí ìgbẹ́ ọ̀gẹ́ àjẹun nínú àgbà tó wùjọ kí ẹ̀dẹ̀ rí kàlọ́ máa jọ jẹ́lẹ̀ ìgbọ́n ti bìrí yóò rí à àlùmáyèrè tí òun yẹn ti ojú ọ̀rẹ́ dá wẹ́ẹ̀ mi jẹ́ òní wa ẹni yìí ayé ọjọ́ ọjọ́ kàbílẹ̀ wa ìwọ́n ti pa ìwọ́n mọ́nà lẹ́nu tí ó èmi dá yí wọ́n ayé àdínì ẹni náà lẹ́nu yí wọ́n ayé bíkọ́ ilẹ̀ ilmi ẹni ẹ̀ lè bọ́ wọ̀yẹ̀ tẹ̀bí ìkúlá ṣẹ̀tọ́ ní marí tọ́ aláàfin mọ́nà rẹ̀ yóò dùn wọ́n wa magba kpɛrɛ bo ne mɛ lɛ yi mɛ niɛ ne yɛ kɛ lɛ ki dɛ ki ma ne ma ni ki ma kpɛ kari ni ki ma yɛ ko ŋa mɔ ni ama ti gbɛnɛ lɛ taa ame ka ti ko bee mɛ ta yɛ ama ti ko rewaya mi yi wɔ yi o fɔrɔ kɔ huuhu fɔrɔ

kò pàdé ọ mẹ́mẹ́ àká mútu nínú mẹ́ ó pẹ̀ nà láì àmẹ́mọ́ ànùpáyé ní kàmẹ́tì minority ọ̀lẹ́nà ọ̀fẹ́nẹ́lẹ́mẹ́ ìjìrì wáyà ìjìrì tó fọ́rọ̀pọ̀ ọ̀làwọ̀ mẹ́ ọ gbé tí ọ mẹ́ta kọ́ ọ̀nà tí ọ ìbá mẹ́ta ká ọ̀nà tí ìdọ̀tí bí ọ̀yẹ̀yẹ ká dé ọ̀gbọ́n abáyé lọ́wọ́ kúmẹ́ àgbọ́gbẹ́mẹ́lẹ̀ náà àlùjọba كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه فأنه يضله ويهديه إلى عذاب السعير كتب ما عليه ويبلي أنه كثير مفع من تولاه أنا دوغي مبلي بمدى لبوه

فأنه إبليل الذي أجده بيها يذله يدن للفا ويابيه إلى عذاب السعير يا ينلتو نعونيك جنة يولوك تلوه ونيك أيو يوم على نعم يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلاً ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرض العمر ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج بارك الله فيك جزاك الله خيرا وأحسن الله إليك إنامك يا أيها الناس إبدأت دون الله عليه Udon Allah ado dabo gele udo ka ti karatu ngone udo ko ya do ko ya ko la te yo na muni mi ya da so de a ti sebo yíò ń gbàdí nìdó ní ọjọ́ àdọ́pà ayá yìí yàdí kírísítẹ̀n yàdí àbàpẹ́ yóò mú ló àgbẹ̀ yìí lábẹ̀lábẹ̀lá aṣọ ọ̀ṣọ́dẹ̀ aṣọ aṣáta aṣọ òwò àgbẹ̀ yìí kìdẹ́ yọ wọn kì wọ́n gbóbi wá tẹ́ ọjọ́ àdọ́pà kọ̀ọ̀nálẹ́

olóòrùn ayé gidẹ́ aláwọ̀ yẹ́ nìyí yá àyíwà náà a mẹ́mọ́ na inkun tó fi rọ ìbí tí ó ń ka mẹ́gbẹ́ mọ̀sẹ́nà mẹ́kẹ̀ẹ́dọ̀ mẹ́kẹ̀ẹ́ yìí mínà bá ń fi lógbó pánà ọjọ́ náà ikó nàdájí pánà òbí kìí tẹ̀rí àná tọ̀kẹ́ oúnjẹ máa jẹ́gẹ́ dọ̀mẹ́ àkejì yìí ní dẹ̀ mẹ́ máa dìgẹ̀ tí àwọn akọ̀mí kò sọ ọjọ́ mẹ́ lè ra kàkíní yìí nǹkan ọjọ́ ọ̀nà àdọ́wọ̀ mẹ́ máa gbà mí tọ̀kẹ́ oúnjẹ yẹn máa gbà dẹ̀ jíjẹ́ máa mà kọ́là mi tó tó tirẹ̀ fẹ́yìn náà kàlẹ́kùnrin akọ̀mí sọ̀rọ̀ ọ̀bì aṣọ na ọ́rìjìn mẹ́ ẹ̀tẹ̀ ọmọ ọ̀nà pàkọ́jákàdúpẹ́ rẹ̀ ẹ̀láyìn ẹ̀láyìn nẹ́bí ẹ̀ ẹ̀láyìn ẹláyìn nàyíká n'ime nílójí ẹláyìn nìmẹ̀ní ẹláyìn náà dúókì dáwọ̀ ọ̀run rẹ̀ bọ́ ohun adam obi le ọ̀yà wọn obi ọ̀yà wọn àmúnà múnà dúókì dóòlù bí ẹ máa lẹ́yà ẹ máa mẹ́ni òbíọ̀dàmọ́ ọkọ̀kọ̀ ọ̀yà iye ni fẹ́ iná kọlẹ̀kùnẹ́kùn mi tọrọ́bí àwọ́ àwọn àmẹ́sí pé ẹláyìn túnmọ̀ mi nà tọ̀bọ̀tí omi lẹ́kọ́ mẹ́ni omi ọ̀lẹ́dà yóò nẹ́kẹ̀lẹ́ pé onúbìlẹ́kì àwọ̀rọ̀ yìí túnmọ̀ mi alẹ́kọ̀tí ìtọ́mọ gbogbo ìlúyàmúdì màwọn tọ́ na mẹ́ pé ọkọ̀ ọjọ́ ọgbọ̀n méjì ikú bí omi ọ̀rẹ́ ìdàtẹ́ bí ọjọ́ ọgbọ̀n méjì imúdẹ̀wò ìyàmúdọ̀pọ̀ ìbí kọ́tí omi ti ṣọ́pọ̀ ìbí kọ́tí súnmà mí mọ́lọ̀wọ́ tí inú ọkùnrin rẹ̀ bí kọ́tí ilẹ̀ ìyàmúdọ̀ ọ̀rọ̀ ẹ̀lá mẹ́rin ẹ̀la ọgẹ́ kò náà lọ́rọ̀ tá lò ní kí etí kì máa bù kátà kí bò yé yé gẹ̀ ẹ̀la ọ̀mẹ́tọ̀lá aládé bá kò sẹ́nu ọ̀nà ọ̀rọ̀ ẹ̀la ọ̀nà ọ̀gẹ́lẹ̀ mọ̀ ọ̀nà adẹ́ tí àkí ẹ̀sọ̀ ọ̀rọ̀ ẹ̀la tó ilé yí tó ọgbà ọ̀rọ̀ ẹ̀la lẹ̀ mọ̀hálàkọ̀tín wà ọ̀rẹ́ mọ̀hálàkọ̀tín inú náà ní kọjá ìjẹ̀pẹ̀kọ́ ìní kọjú àwọn ìṣẹ̀pẹ̀kọ́ tọwọ́ tẹ rẹ̀ tẹ́un ní ìṣẹ̀ yé yúgà bá dí àká wọ̀gẹ́ ìrìnmọ̀ alákọ̀tí ìyà ní kì máa ṣe ẹ̀kọ́ ọjọ́ ọ̀nà ti ẹ̀pẹ̀kọ́ ma ọmọ bí dáadẹ́ ọkàdọ́n ma ọmọ bí tánẹ̀ rẹ̀ ọ̀ṣẹ̀ kó ṣe mọ́mú rẹ̀ ma ọmọ bí kó ohun ìdọ̀nù yọ ọ̀tẹ̀tẹ̀ ká iná ma wọ́n ma ma bí a ta nẹ oyí òdábó yóò gẹ̀ oyí dábó yóò gẹ̀ bí ọmọ ẹmọ́ mọ́ wọn onúgbọ̀nùgbà bí rẹ̀ iṣẹ́ ní ṣòkò ẹwùkì bí a ta ama keje kubo gara abona mwana olotu ni lọ sí kí jàmá keje netflix igala ọmọ bí kọmalẹ máa yọ ọmọ ní nbí ọkọ ọmọlẹ́mù gbóòkì gbóòlì olóòrùn bí ọmọ ọmọ àkọ́kọ́ ọmọ rẹ máa dà máa ọmọ akọ̀nà yẹ́ àbí àmọ́ ẹwọ ẹ̀wọ̀ mọ́ ẹwọ ọmọ àdúgbò pínlẹ̀ ní ọmọ ma mọ́ ma mọ̀kànlákọ̀tì ń dẹ́ iye ewu díìnì ìsìláàmà ọmọ ọgọ́kùn àbí mọ́ àkéwú ẹ̀wọ̀ àbódúrí àdọ́mọ alẹ́pà mọ́ àkéwú ẹ̀mú dèrè

bẹ́ẹ̀ máa ń lọ ọwọ́ máa ọwọ́ máa dà ọ́ ń lò pa ẹni ẹlẹ́jẹ̀rẹ́ ẹ̀ka máa ń pa. tí ètò ọmọ yóò máa bébí átánẹ̀tá ọmọ dúró kì mọ́ oṣù mẹ́lẹ̀ ẹ̀ ń yí dà kì í lè tó oṣù mẹ́lẹ̀ lómẹ̀ òpó nẹ̀kìtì lẹ̀mí àlọ́ kété màtí tòdó ọ̀rá ẹ̀ ìdádọ́. mọ̀kànlọ́kọ̀tì wọ̀ rẹ̀ mọ̀kànlọ́kọ̀tì. لنبين لكم àdọ̀lé ìdẹ́ jẹ́jìgide múmẹ́ ẹ́ àṣórí wá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tó dẹ̀wò lẹ́nu bẹ̀yìn lẹ́kùn kádàlẹ́rí ní múmẹ́ origin mẹ́ development of human being or the evolution the evolution is the development of human being alkùnà develop lè tàbí wá dọ̀lẹ̀gún umbi ka kolo le ti kwako wonu irru fil arham taka o amuru dongwe abioma e abioma le ona koma la sustain ki aye ki ki a live life won bi oṣù melele gbogbo ta oṣù sama obi ora ma nlo to obi oṣù ọmọ gbogbo oṣù ubi oṣù mẹ́rin ilẹ̀ yìí aago oṣù mẹ́rin lá tàgbà bí a tánà yìí. wọn kí ló fi àrùhámi àwọn ọmọ rẹ̀ kéèyàn bí ọmọ máa nà ṣá wà tẹ́gbàkẹ̀rọ̀ wá ijó njí àlà ẹgbàkẹ̀rọ̀ wá ijó lẹ́ ìrànlá ijó dábàkẹ̀rọ̀ ìṣúra ma yóò tọwọ́ fà ẹni ẹka dọ́mọ ilé àbí ọmọ ọmọlẹ̀ ma kọ́lọ̀ ti ma bí átánà ẹkẹ́ kọ̀lá orí bí gbogbo wọ́n nínú ma yọ rẹ́dù ilẹ̀ àwọ̀lẹ́lẹ̀ oòrùn ọkẹ́ súnmọ́ nọ̀kọ́rẹ́ yókùn pípla òbílẹ̀ ma ọmọ bí átánà mẹ́tọ́ ma tíkítíkí ọmọ rẹ̀ táwọn mọ́mọ́ rí ẹ́ rí ẹ́ rí ẹ́ rí ẹ̀hùn máa dún mọ̀ páyọ̀ ọmọ ẹlẹ́tì ogun kì apá mẹ́rin láàrin ọ̀nà òmìnira kì wọ́n dọ́mọ kẹ̀lú rúbì èkó kì á lẹ̀ ọjọ́ ẹni ògbèkùnmọ̀ mẹ́bí atánẹ̀lẹ̀ súnmà òbí lẹ́yìn tẹ́bọ̀lẹ̀kọ̀ yà ń kọ́ nà mẹ́kì yẹ kúmẹ́ ọ̀rọ̀ ánẹ̀ ló àṣùdẹ́kùn ẹ̀gbẹ́ mẹ́ọ̀pẹ̀kọ́ ọ̀nẹ̀ mẹ́ọ̀pẹ̀kọ́ nkiri ọ̀rọ̀ ọ̀làmẹ́wìyẹyú ilẹ̀ ọ̀rọ̀ àmì ọ̀rọ̀ yìí papọ̀ ọgá mọ̀tọ̀ bó kóbi àgbèjọ ọmọ má gbàpá ní ilẹ̀ ẹ̀fọ́ dèdò àwọn ọlọ́mọ tèyí ní dáná ibi ilẹ̀ jẹ́ adábọ̀ ló dẹ̀tẹ̀ bọ̀ mọ́dọ̀ àwọn ọlọ́mọ iná ọrọ̀ ẹ̀fọ́ èkì mọ́dọ̀ àwọn ọlọ́mọ tèyí ní dáná dọ́gbọ́ kọjá bi tẹ́jú gèdè ńwúmẹ́ ọmọ àkàdọ́mọ òun alótọ́dọ́mọ ẹ̀wọ́ ẹ̀ta ẹ̀yìn àwọn dèdò ẹ̀dọ̀ sẹ́yìn akéte ní nàmẹ́ngẹ́ bọ̀kì déjì ohun mẹ̀má lè ní dìmájì àti àtọ́lá àmẹ́ngẹ́ lẹ́dọ̀ òtán tàmí lìlìlìlì àwọn la torí làmì qualified doctor àmẹ́ngẹ́ akẹ́rẹ́ bó nẹ̀ máa ka operation ìwé bá máa kí wá à ọmọ ayé wa mẹ́ operation ẹlẹ́tì abájọ yìí abẹ́ kàmẹ́ ẹ̀yọ́dún kọ́dá ńgò kí ilẹ̀ ilẹ̀ abáyé ilẹ̀ abáyé abẹ́kìtàmí anatomy àti doctor jẹ́ àmì ìlẹ̀ ayá búrọ́kù pẹ̀lẹ́pẹ̀ ìlẹ̀ máa ń ní kí wọ́n lò kí a fọ́nṣọ̀n ọlọ́mọ yìí kọ ma ẹ́ àníkà pòròdúsù ọmọ ọjọ́ múnẹ́ ọ ẹ̀wọ̀n ọgọ́ ẹ̀kẹ́ máa yá dọ́ ọlọ́mọ alẹ́ ọjọ́ múnẹ́ ọ ìfọ̀ ọgọ́ ẹ̀kẹ́ máa níka ṣe ọjọ́ múnẹ́ àtẹ̀rẹ̀dọ́tọ̀ ọ̀pẹ̀rẹ̀dọ̀ màtírí ni yí lẹ́bi búrọ́kù ìlẹ̀ ayá bó ṣe dùn mí. Hmm. ẹnẹ̀ ní mọ̀ لتبلغوا أشدكم تاكي يومك ما تبلغوا إيران له أشدكم إبا ما كون يوقعون نمو أنت يوقعون نايكي إبا كون يجيجو إلي أولاون يجيجو إدودو أولاون دو باكوش أغنكا إنياتان إدودو يهون دمون إلو إبهون دمون إدودو إدوب دمون ẹ̀hùn dó dánwọ́n tó rẹ̀wọ̀n ìdíjú penal age ìdí younger age ima short tan kabẹ́ngẹ́ bọ̀ adúgbò ọláhun tan èdùdí làgbàun dán àgbàun dẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ abẹ́gbà fófúlẹ̀ ìbọ̀dá ẹgbàmọ́ náà pẹ̀kọ́já rí ìjẹgbàkọ́ náà yọ ọdọ́gbọ̀ mi ẹ̀gbẹ́ lẹ́rìn ní kẹrì lójí ìrù ìlójí ìrù ìjẹ̀kú yọ ọba yá sí ẹ̀gbẹ́ lẹ́rìn màkínlẹ̀ òkè òbí ọdọ́ ọ̀bí ó nà ọdọ́ ọ̀bí ìjìdà nàìjíríà lóye ohun ìlòye ohun ẹgbẹ́ ohun kìdúgbẹ́ wá ìwádọ̀ ó nà máa ń dàyàn ọdọ́ ọgbọ̀n méjì táńgé lóye wá wá ààrẹ dọ́gbọ̀n sẹ́yìn mi wọ́n mínkù mẹ́yù tẹ́wọ́ fà ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرض العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ومنكم يومئك يومئك ما شونا مي لونك ما ميري مي داو كي كي كي كي منكم يومئ من يتوفى iná ní ma gbọ́ra irun dọ̀gbá yọ ọdọ́ ọgbọ̀ méjì ọ̀ọ́ tákíwá yọ ọdọ́ ina ne ka domo hunye nya no dole take kun to da bale ha dini islam ba anne ki premature death ya e religion no muna bogi ma ye yone ma o yo ki se ne ma ma yo ama premature death o ma ko ri ege ame je ma ja ye ji e le primatol kwismin ọmọ ẹni kì máa yá nẹ̀ gbé kì dúpẹ̀kì àkútán tàbí kúrẹ̀ kòtò nẹ́nẹ́rẹ́ rẹ̀ tọwọ́ kẹtàfà parí akini, àkíní ńkú ọmọ ìbọ̀tán ńkú ọmọ ìbọ̀tá máa kọ̀gẹ́rẹ́ tó dẹ̀un kẹrẹ kan wa wọ̀ mí kò èrò mẹ́kùnmá tọ́nà mẹ́kùnmẹ́gbọ́ àwọn ma bí omi ata na ọmọ kékeré kí àjẹ́ ọmọ ayá bá parí wọ́n mi kúmẹ́ omi mẹ́yìn òtàwọ́ fáá ìnẹ́nẹ́ kò máa gbọ́ ráyọ kì máa yá ní ìgbà pa wọ́n mi kúmẹ́ omi mẹ́yìn rẹ́dọ̀ ilẹ̀ àrọ̀dẹ́lẹ̀ lórí ìnẹ́nẹ́ kò máa dúró gbogbo àtẹ́rẹ̀ bí ẹgbọ́ gbogbo ogbo ìgbé olúgbé ohun gbanágbó pàkútákàbí ìmúdàdùn náà bó ohun òjíṣẹ́ ní jẹ́jì ẹ̀ hmm. ìgbónágbó ló gbanágbó wá gbogbo lè kéré láyé àlẹ́mà mìíràdì ilmi ṣe à kì máa wọ́n ní ìmà omi ní ọjẹ́lẹ̀ ọdún owó ìdí higher institution ọdọ owó ẹwọn yìí pẹ ìskúlù kó yí papọ̀ jákàdọ́ mẹ́ tí ọdọ owó ẹwà yóò kọ́lọ́mù mẹ́ three twenty six twenty seven yóò kọ́lọ́mù mẹ́ àti ọgá eight òbí kì í ọmọ alẹ́ ní gbogbo kì í àmì pòfẹ́sọ̀ mú dẹ́hùn dókítà papọ̀ jákàdọ́ yìí kẹ́yìn láyé àlámà mi bẹ́rẹ̀ di ẹ̀mí ṣe á òbí lẹ́ ànàná ànàná ọ̀pọ̀pọ̀ mu màdúkì náà gàbá yà ọmọ alẹ́ rẹ̀ báà. olúgbé òun dàbí wíyé mọ́tọ́ olúgbé òun ọkọ́ kí mọ́tọ́ kékeré ṣàdùnì ṣe ní ohun yìí bá pásánwò yìí edo yẹ màdó yẹ edo màdó múbi edo màdó wòye àyàtá màdó túbodó edo màdó túmọ̀tò tí sùkúrù yìí ọgbẹ́lá àtọ́wò yóò gbánágbó gbánágbó náà ma gbọ́ tẹ̀tẹ̀ ní náà lè ìgbàna ilẹ̀ tàbá lè mẹ́ ẹgbẹ̀rẹ̀ àbúlá ẹgbùn àbá yẹ́ ni ẹnẹ dúkẹ̀ mi máa nìbí wọn lọ́kì àṣọ́kọ̀ ọjọ́bà kí o gbá náà kíkọ́ wà sí ẹ̀nẹ̀ kí mú dàdùn náà kó yọ́yọ́ yẹ́mẹ́nẹ kùránì ọjọ́ yà gbá àti ẹ̀nà máa dàdùn náà ọjọ́ jẹ́ tó ọ̀gáyẹ̀ ìyájẹ́ ń dé ìbẹ̀ ọ̀rán dé ìbẹ̀ ọ̀rán dé ìbẹ̀ ọ̀rán dákọjọ́ kí bọ̀ rẹ̀ dábà mẹ́gbùlùká níbi ìbọ̀rọ̀ yìí ma kọjọ́ tọ́nà ọ̀nà kọjọ́ gbọ́ rẹ̀ ọgbọ́n ọjọ́ tó tọ́ ẹgbà máa wọ̀ rẹ̀ ihò mẹ́rán wọ́n olùkà ti dẹ́ èmi náà jẹ máa ti gbáwọn gẹ̀ẹ́gẹ́ ápùpù bá kìí àìjẹun adára náà dúdú rí rẹ̀ ọgbà kan níbi ààrùn ibrahim alayhi salam ti gbanágbó ó núgbé ohun èyí òkun amánádàgbà kú mẹ́rọ́wọ́ ọjọ́jọ́ màláíkà jibril amúrídà tó gbùyọ anágbó anágbó gbìtìgbìtìgbìtì kìwádìí yúdà níbi ibrahim orí àjíjẹ orí àtòwòyọ ike gbọ́nà gbogbo ọ̀yọ̀ ìyàrùn ilẹ̀kẹ̀ pẹ́pàlọ wọn ìwọ̀n owó èlò ìtọ̀kọ̀ èyí owó èlò ìtọ̀kọ̀ ìyàkọ̀lá àrọ̀ àgá ọwọ́ àgá ìmú ìyàndó kí àbìyẹ máa ló tá bá ọwọ́ àgá gbàgbàgbàgbàgbà kẹkẹlẹ́gbẹ̀ yẹ máa ló tá lè mú òyẹ múlá lè tí mọ́ọ̀nù ìwọ̀bọ̀ ìyàmúdó ánì kí wọ́n dàgbẹ̀dá lè mú ìwọ̀mú ìyàndá ahọ́yẹ̀ tí ó yọ ìyẹn imú ẹ̀wọ́yún ayé ọmúnẹ̀tẹ̀tẹ̀ ìwú dàbí wọ́n wọ́yún ní àtà ilé ogbódẹ́gbẹ̀rò pé àtà ọdún olúmẹ̀ẹ̀dà ọgọ́rin tako gbó ẹ̀dọ́ gẹ́gẹ́gẹ́dẹ́ ìyà máa ń wà lákàjùkúrẹ́ rẹ̀ rédíò nẹ̀lẹ́yìn ìwòdó ọdọ́ ọdọ́ ìmúdọ́dọ́ kò wọ́n níbi ibrahim àìgbà yéré ọdọ́ lẹ́nà táìdà yìí yìí ó ọjọ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ yẹ́wọ́dọ́ nǹkan tó fi yẹ ẹ̀ta ló gbé wọ́n jẹ́ mọ́ òwú nọ́lá yí ọ̀la òkúdẹ̀ fún ọjọ́ ọjọ́ mọ́ wọn gbólè gbọ́gọ́ ètò dákọ́ ẹgbọ̀ ráyẹ ọgbẹ̀ ní kí mọ̀nà ètò ẹ̀sìn fi fún wọn lẹ́lẹ́ tí ò tó dábá rẹ̀ mà mọ́ra ìgbà òun náà ló ti fi kúta kọ̀ dákòókò wa wọn náà tọ́ وترى الأرض هامدة ويقول أنك أن تشوفت إشبك على فإذا أنزلنا عليها الماء تاكي لها كامو من رهوان إيتست أن إشيشة وربت إيوه وأنبتت من كل زوج بحيث أمكو وضوها لا أمام زوج أمام جوجو بهيج bẹ̀yíjìn màkàíkó bẹ̀yíjìn àmẹ́hùn kì á béjú jẹ kì á sì tọ́ á béjú jẹ kì á sì tọ́ ẹ̀lí àmẹ́hùn lẹ́ kì á tó yánẹjọ́ ṣẹun kàyẹ́ ń omi kí ó rọ̀ kó yẹ́lẹ̀ hàn zojin bẹ̀yí ẹn tó dé bẹ̀yí ẹn kì á béjú fúláwà lọ́kọ́ mi màmá ilé àmì ìgbé láwọ̀ nínú ìdí ìjọra bíbí àtúntọ́ yẹn. ọgọ́ta yẹ́wó mi lẹ́wọ́nẹ̀ àmẹ́gẹ́ dúkìwò yọ kìtòdòdó yọ kìyà àtúntọ́ yìí ní owó kìwò dákẹ́wọ́n lẹ́àdó yìí ní abúlúlẹ̀ àdẹ́ àbí ìdẹ́takẹ́ ní ìwòdó rẹ̀. ìtẹ̀rí mo pàbẹ̀rí ànàkó òbílẹ́ta ti produce ẹ̀wọ̀ ìdẹ́ ẹ̀bá ẹ̀wọ̀ ìdẹ́ àyán dàbìdẹ̀ ẹ̀rọ àbá ẹ̀rọ èdè àyán kọ́ àkónúbẹ̀ èdè ìwò tàbíkẹ̀dẹ́ ìwé èdè àyán nánà tó rẹ̀ èdè àyán ya ujo gbodi ke wugo ko kọmẹ ọmọ ọdọ mẹwàá mánike nẹńtì sọba yọ ọdọ mẹjọ mẹ sọka mẹdún lóyí kó kó bọlọ gidi àgbẹ kó kọ ó ká ní agbọlọ yìí ọmọ ẹyọ ọdọ mẹfà yìí nike nẹń ìṣẹtọ ọba yọlẹ ṣídẹ ọmọ ẹyọ ọdọ yìí umao kazi no yitake nike nushuke tekuko ane woro dawo so ba ke mna du gba on teke gbe ya omo do me lu ki mani ke ne o e bi mi ti ko ko yin ni ni o gba on le ni ke ne lu to ko je egba egba egba egba ma ya bu sule ni ke ne lu iya musu oh, ke mo ne ki ne ke ne lu le mo ke te bi ni ma ne ke no ke te ani ta ko ka i bi ni aye ka me du gbe on hapu go i pa bi ni se pe o mo fo ni wu ya ya ri ane o be le ta ki produce ye le lo to dulugu yi o du ya tu kolo le de o du le akone wi la ku do ki pa bi ki se pe o ma de le da abile ki muda na uwe to aya kideka kiwa kide isina mi hadithi kuma tati bung na na na na na na na na mwadajo kami hadithi mwenye nana magani ku to abija kikomna tenyaro abayo ne nagwa kamudadi hiki ikakope ọjọ́ yẹ ká mú ṣùkọ́lọ́ ọjọ́ àkáàdì fi ń pínlú ọjọ́ mìí bàká àdàbí ayé àti ọjọ́ mìí àyè lókùnrin àgbà ẹ́ sí àtàkàbílìkì àná àmì àbí fi ń ìdúkẹ́ka ṣọ̀kàtọ́ àmà àmì scientist ìdúkẹ́ mẹ́mà ìṣẹ́jọmọ́ todo ami science ami scientist manukoche kola ya kidai biti biti hmm. aya kidai jedda te konga mi scientist todo vale ya trace origin ami scientist ujile chama hmm. mbuki koche qurani wala umani e pani ya en ko atekwa hmm. e kami scientist uboye maja kama scientist ne kidoona nguma kama nije ni theory evolution of human being eh production of human being kuy mi gidey ajang ke gom tagada adnanil uqtar وزي haruna يحيى abeki eh, zakir naik ikami quotation wayo ya mi scientist olùbùnrin mọ́jà ẹnkàmà ní kí discover of ya ní kàmà discover of ya ní kí jama lẹ́kùnrin ní títí kàjọpọ̀ yẹlẹ̀ ọgbẹ́ wọn ní kàjá gbọ́ kìtì wá yọ ọ̀làmù ọ̀yà gbọ́ ní ìdójú náà dọ́ ẹni ìdí kàkà ní dẹ́ ádàbí kọ́ ní mímọ́ àdàbí tó wọn nílé ẹ̀ ẹ̀ mm, nàmà kẹta rẹ̀ ọ̀sàmì káàbìrì pí bí o yẹ wọn pààyà dẹ̀bẹ̀lẹ́kọ̀ọ́ mú ma nánánáná production of human being are called shani kwe kwe many kwe many tbs so kami doctor you get discover is exactly anki wa in quran ke hadith explain ni en kama ni ya ni do tabi je ngombe bo je wolowo history leje doma mi doctor mi le professor ki kwe canada ile gogo ti jedda ni ke ko se qurani abi qurani me de

ẹna dọ́kà àbúrúkú kì rí di medicine àbúrúkú kì rí di science manager bíbèrè kọ́ ní àwọn ẹ̀yìn mẹ́ẹ̀dọ́mọ̀ àwọn ẹ̀yìn mẹ́ẹ̀dọ́mọ̀ ọ̀dọ́ àdọ́gbọ́ ọ̀bọ̀ mẹ́rin lẹ́ẹ̀kọ́ ọjọ́ kàfin àáké méje náà yíwọ̀n pàmẹ́rẹ́ francis gbé lẹ́dù àyíwọ̀n ọjọ́ mẹ́rin so ìgbéde àmọ̀kìlẹ̀kàlẹ́bí uh, assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك